ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ògo ìgbàlà náà ni ògo ìgbàlà ẹ má gbàgbé àkórí tá fi ń bọ̀ àsọ̀rọ̀ lẹ́nìí òun náà ni búbuyọ̀ ògo mo dẹ̀ nígbàgbọ́ pé ní méjì ní mẹ́ta ẹ̀yin náà ti gbá nǹkan dìmú àmọ́ lórúkọ Jésù Kristi gbogbo nǹkan tẹ́ ẹ ti gbámú ẹ ò kàn ní gbámú lásán ṣùgbọ́n lórúkọ Jésù á ṣe èso rere tó máa búyọ nínú ayé gbogbo lórúkọ Jésù ó yá bàbá nínú Olúwa. now ohun kẹta tẹ́nìyàn tún gbọ́dọ̀ discover nígbà tó bá fẹ́ kí ògo yẹn kó buyọ òun ni pé gbogbo nǹkan tẹ́lẹ̀ bá ní kó má jọ lójú. ẹ dúró ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo nǹkan tí ènìyàn bá ní. kó má jọ lójú. kó má jọ lójú. Ah. ẹ wo bí mà ohun tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lọ òkè kó fi wálẹ̀ ni pé torí ohun tí wọ́n ní ó jọ wọ́n lójú wọn lè fún Ọlọ́run. Hmm. sometimes ẹ máa rí ẹlòmíì ó ti kọ́lé rí ó ti ra mọ́tò rí ṣùgbọ́n nígbà tó ní mọ́tò àwọn ìgbé ayé kan wà téèyàn bá ń gbé èèyàn máa pe sátani wá láti wá dọ́yàn wò èṣù òdédé dìde nínú ọgbà láti lọ bẹ sátani wò láti lọ bẹ ádámù wò ohun tó jẹ́ kó lọ bẹ̀ wò ni pé nígbà torí wípé ó ti ń gbé ìgbé ayé ìfọkànbalẹ̀ sometimes àwọn ewu kan wà nígbà téèyàn bá wà ní àkókò ìtura that's why gbogbo téèyàn bá ní èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kó jọ òun lójú tó bí ẹ̀gẹ́ tẹ́nìyàn ò fi ní lè fún ọlọ́run ní nǹkan in this life tẹ́nìyàn bá ń wá ọlọ́mọ mo lè sọ mi ò fẹ́ dárúkọ church mi fẹ́ sọ̀rọ̀ nípa ìjọ mo fẹ́ sọ̀rọ̀ láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ nígbà tẹ́lẹ̀ mi bá ń wá ọmọ ẹ máa rí a máa tẹra mọ́ ọlọ́run nísinsìn nígbà tó ti bẹ̀rẹ̀ sí nísìn ọlọ́run wà fún lọ́mọ at the end of the day bóyá bí ọkùnrin àbí bí obìnrin ó lè pe ọmọ yẹn ní olúwa tósìn by the time tó pọmọ ní olúwa tósìn ọmọ tí a pè ní olúwa tósìn kí lóhun tó yẹ ká gbèsè ká gbèsè mọ́ Ọlọ́run <laughs> nígbà tí ó ti wá ní ọmọ yìí gbogbo ohun tó kù láyé ẹ ni pé ọmọ yẹn ló máa fi ayé ẹ tọ́jú kò wà ní ní àkókò láti lè súnmọ́ lọ́mọ. Hmm. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gan wọ́n ní lọ́mọ. wọ́n ní lọ́mọ o. ilé ìjọsìn gan wọ́n ní lọ́mọ. a tún sọ fún pásítọ̀ pé ẹ gbọ́ bí sà dáàdì ohun tó ṣẹlẹ̀ ni pé ọmọ yìí òun ni ò jẹ́ ká lè wá sí ìpàdé nítorí nígbà tí a ò tí ì bímọ ẹ ṣáà pé a máa ń wá ẹ jọ dáàdì ẹ ò ní bínú sí wa o ọmọ yìí yìí o òun ló fà á o tá a fi lè jọ́sìn ẹ wo bí nígbà téèyàn bá ti ní nǹkan láti jọ́ lójú sátani máa ń lo àǹfààní yẹn láti gbà lọ́wọ́ ẹ̀ but hmm. gbogbo ẹni tó bá retí bíbuyọ̀ ògo ohun tó gbọ́dọ̀ mọ̀ láyé ẹni wípé gbogbo ògo láyé ọ̀dọ̀ Ọlọ́run ló wà o. òun náà lẹ ti gbọ́ yìí wọ́n ní kí ògo ènìyàn kó tó lè buyọ tàbí yálà kí ènìyàn kó tó lè rógolò wọ́n ní a kò gbọ́dọ̀ jẹ́ kí nǹkan tá a ní kó jọ wá lójú. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn àkọ́kọ́ wọ́n ní kí ènìyàn kó ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí ènìyàn kó mọ orú ẹni tó jẹ́ gangan fúnra lára rẹ̀ tó máa fún mọ̀ pé à èrú èèyàn tí mo jẹ́ yìí o ọlọ́run ò kọ́ kí n fẹ́yàn o ọlọ́run ò fẹ́ ọlọ́run ò kọ́ n fẹ́yàn dúdú o èèyàn gbọ́dọ̀ mọ orú ènìyàn tó ń fúnra lára rẹ̀ jẹ́ kí ògo yìí kó má bàa máa jó àjò mọ́ ba lè alẹ́ ẹlẹ́ẹ̀kẹta kí gbogbo nǹkan tá a ní ká má jẹ́ kó jọ wá lójú hmm. ohun gbogbo tá a ní ni o mọ́tò ni ọkọ̀ ni ìyàwó ni ọmọ ni o ẹ má gbàgbé ọjọ́ kan báyìí a máa fi gbogbo ẹ̀ lẹ̀ nítorí pé àwáyé ikú òsì gbogbo wa pátápátá náà ni àjẹ̀bí ikú tó bàbá nínú olúwa. ẹ ohun tí wọ́n fẹ́ kí gbogbo èèyàn mọ̀ ni wípé ní gbogbo ìgbà tó bá ti wá ń sùn tó bá ti ń jí tó ti mọ̀ pé olúwa ló ní ògo olúwa ló ní ọlá olúwa ló ní èyí má wàá gbàgbé pé ènìyàn ò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé àfikún láti ọ̀dọ̀ ọlọ́run by the time téèyàn bá ti rántí ọlọ́run kò sígbà téèyàn ti lógo bí ogun bá ń jà ẹ́ ogun nígbà míì òun ló máa ń lànà fún ògo nígbà míì àwọn ìṣòro tẹ́nìyàn bá ń là kọjá òun ló máa ń dúró bí ládà láti lọ sí ìpele míì gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí ohun tí mo sọ fún ẹ ni pé ní ọdún yìí o ògo ẹ máa buyọ níbi tó lérò nígun mẹ́rin ní àgbáyé ògo ẹ báyìí gbogbo èèyàn máa fi ọlá ìtọrọ socially be jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù àwọn yorùbá bọ̀ wọ́n sọ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n wọ́n ní tó bá pọ̀ lápọ̀jù ńgbà mìíràn irọ́ ló máa ń mú wá àwa dẹ̀ lẹ́lẹ́rìí torí pé ẹ̀yin náà mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ ti gbọ́ lẹ́nìí kò kí ń ṣe nǹkan tẹ́ ẹ ti gbọ́ rí nǹkan tẹ́ ẹ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ni nǹkan tẹ́ ẹ tún sì máa máa gbọ́ náà ni a máa gbàdúrà pé lórúkọ Jésù Kristi gbogbo ọ̀rọ̀ tó jáde lẹ́nìí àtèmi àti kò ní wá sínú ayé wa lásán. àmín lórúkọ Jésù. bàbá wa nínú Olúwa mo fẹ́ béèrè ìbéèrè kan. bí àpẹẹrẹ irú ẹni tẹ́ sọ wípé ìyàwó kan ló fẹ́ tẹ́lẹ̀ tí gbogbo nǹkan lọ déédéé o tó wá lọ fẹ́yàwó kejì tí gbogbo nǹkan wà lọ déédéé mọ́ bóyá nírú àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń wò wá báyìí kí ni nǹkan tírú èèyàn bẹ́ẹ̀ tó lè ṣe tí gbogbo nǹkan tún fi padà bọ̀ sípò. ohun tó máa ṣe ni pé àkọ́kọ́ nú ẹ̀ á gbé ìtìjú kúrò á ṣe kí ni. á gbé ìtìjú kúrò. torí ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú problem tí wọ́n bọ́ nú ẹ̀ ìtìjú ni ò bẹ́ẹ̀ni torí tí ẹni tó bá ti ń tijú ńgbà mi ò máa gbéra gbẹ̀yìn náà ni hmm. because ẹlòmíì wà ibi tí solution problem ẹ wà ní pé lọ dọ̀bálẹ̀ bẹ̀yàwó ẹ hmm. my dear má i made a mistake kò sẹ́ tí òkè ṣubú bẹ̀rẹ̀ sí ni máa fa mọ́ra máa bẹ́ẹ̀ bóyá o ti ṣe mistake o ti fẹ́ yẹn o ti fẹ́ nìyẹn a lè ní kópa àwọn tó bí fún kò lè lóhùn ṣe mọ́ bọ̀ tó ti ṣàṣìṣe tó you are my wife èmi ni mo ní mo fẹ́ fẹ́ but mo ṣe àṣìṣe ni o kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣe gbá ògo yẹn ṣì lè padà nígbà tí ìyàwó yẹn bá ti yọnu sí i tó ó máa yọnu náà hmm. bó ṣe ọkùnrin náà ẹ wo bí i máa sọ fún àwọn èèyàn ọlọ́run kì í ṣojú ìṣáájú ẹnikẹ́ni o sometimes you can be a man of God tó o bá rúdù sọmọ ọjọ́ ọlọ́run lè fìyà jẹ torí mẹ́mbà hmm. that's why tẹ bá rí man of God mi tó sọ pé kinní kan ìgbà kan àwọn ọmọ ọjọ́ òun lágbára lé wọn lórí ọlọ́run ló ní agbára lórí gbogbo wa ó dẹ̀ sọ fún wa pé òun ni ọlọ́run tí kò ní gbé ẹ̀bí fún aláre. Hmm ọba tí kì í ṣojú ṣáájú kò ní ṣe ojú ṣáájú bó ṣe ọkọ ló ṣe síyàwó there was a woman ó kọ́kọ́ lẹ̀ ọ̀rẹ́ nìkan fẹ́fẹ́ nílò òyìnbó ló bá lọ bẹ̀ ó lọ fọkọ nílò òyìnbó ló bá bẹ̀ sí ní gbé bẹ̀ kò tó oṣù mẹ́fà tó dé ìlú òyìnbó ọkọ tó lọ́nà lọ́ba náà yẹn kú lẹ́yìn yẹn ó wà nínú yẹn ó ń ṣẹ̀sìn ní àkókò yìí because bó ṣe ìyàwó ló ṣe ọkọ hmm. tó dẹ̀ mọ́ ipò ògo ti ń sọnù ó lè padà lọ ṣe àtúnṣe kó bẹ bẹ ah ẹ má bínú my dear ṣe mistake bó ṣe ọkọ ló ṣe ìyàwó ọlọ́run wá fẹ́ kí a máa bára wa jà ọlọ́run wá fẹ́ ká máa ní ìkùnsínú síra wa ṣùgbọ́n ká bínú kí a má ṣe ṣe ká má ṣe jẹ́ kí òrùn kó wọ̀ báyìí bínú nínú wa gbogbo ẹnikẹ́ni tó bá ti bára ẹ̀ nínú ìṣubú ohun tó gbọ́dọ̀ ṣe ni wípé o gbọ́dọ̀ fún ara ẹ wípé lọ bá ẹni tó ṣe sí kó lè sọ pé o tún bá wàá dẹ̀ rí ògùn lè ṣe nìyẹn. Hmm. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí bóyá ẹ wà nípele tí à ń sọ yìí ẹ má jẹ́ ká ṣègbéraga ẹ má jẹ́ ká jọra wa lójú ẹ má jẹ́ kójú tì wá ẹ jẹ́ ká padà ká lọ ṣe àtúnṣe ẹ jẹ́ ká lọ ṣe àtúnṣe lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ akọ̀wàmọ̀ṣe tó bàbá wa nínú Olúwa ẹ wà lórí Facebook tàbí Instagram ni, Twitter ni? ẹ mú wa lórí Facebook bọ̀ <laughs> lórí Facebook yẹn gbogbo èèyàn ni wọ́n lè get me bẹ̀ but ohun tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé orí Facebook akànjẹ́ kí àwọn èèyàn mọ̀ pé a wà nínú nǹkan tí wọ́n ṣe ni èèyàn lè bá mi sọ̀rọ̀ mẹ́ẹ̀kì má dáhùn but ohun kan tí mo fẹ́ kí gbogbo èèyàn lè ṣe ni pé wọ́n lè pè mí sórí nọ́mbà torí èmi àwọn àkókò mi wà mo lè máa wo fóònù mi lọ́kàn báyìí kì í má ṣe wò. kẹ má tiẹ̀ láǹfààní àti ẹ̀ ti gbé eh, lákòókò yẹn eh, gan-an but tẹ́nìyàn bá pè máa bá sọ̀rọ̀ mo wà lórí facebook prophet raf arele abbas on facebook mo wà ń bẹ lórí instagram mo wà ń bẹ ló kò sí gbogbo ohun tí mo fẹ́ ni pé táwọn èèyàn bá fẹ́ pè fún àdúrà ẹ jẹ́ ká pè fún àdúrà direct táwọn èèyàn bá nílò ìtọ́ni ẹ jẹ́ ká béèrè fún ìtọ́ni àwọn ìtọ́ni kan wà a ò lè sọ lórí facebook mo gbà ládùúrà gbogbo àwọn tí wọ́n ń wò wá wọ́n á rí àánú àti orí ọ̀fẹ́. àmín jésù ó yá ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún gbogbo ara lé. gbogbo ẹni tó bá fẹ́ pè mí ẹ pè mí sórí nọ́mbà yìí oh eight oh. oh, oh two three two three. two seven. two seven. five eight. five eight. three four. three four lẹ́ẹ̀kan sí. O oh eight O oh. O oh eight O two three. two three. two seven. two seven. five eight. five eight. three four. three four. ó dà. tó adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin tẹ máa ń pè tẹ máa ń fìfẹ́ òun gbẹ tẹ máa ń fi àkókò lẹ̀ láti wo ètò Ògo Ìgbàlà lórúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ṣe fìfẹ́ hàn sí wa ẹ̀mí mímọ́ á fìfẹ́ hàn sí ẹ̀yin náà bóyá wòlíì wa ni yín ni ajínrere ní í ni ẹ akọrin ẹ̀mí ní í o tó ń wọ̀ ẹ̀yin náà pé ká gbé wá sórí ètò Ògo Ìgbàlà báyìí ẹ̀yin ṣáà ti pè mí èmi náà ni màá gbé zero seven zero three six two two one four eight four zero seven zero three six two two one four eight four ní Instagram fowó Orísun TV ní Facebook Divine Ashoke mo sọ pé ẹ ṣe púpọ̀ ó dàbọ̀ ó dìgbà kan náà ó dọ̀sẹ̀ tó ń bọ̀.